ǹjẹ́ tí ẹ mọ̀ pé ó lé ní mílíọ̀nù kan àwọn obìnrin àtàgbà tọmọdé àtàwọn ìdílé ni wọ́n ti jàǹfààní iṣẹ́ àkànṣe ohun obìnrin àti ètò ìdarí ìyẹn women's voice and leadership ní ìpínlẹ̀ èkó àti pé ó lé ní ẹ̀tàlélọ́gọ́jọ àwọn obìnrin àti ó dín díẹ̀ lẹ́gbẹ̀rìn láwọn ọmọdékùnrin ni wọ́n ti kọ́ láti jẹ́ agbẹnusọ lòdì sí ìwà ìfipábánilòpọ̀ àti láti jẹ́ akọni fáwọn àgbà ètò ohùn rẹ̀ ìyẹn ètò àwọn obìnrin lórí rédíò ló ti dé sétí ìgbọ́ ó lé ní mílíọ̀nù mẹ́jọ àwọn olùgbọ́ ètò náà ní ìpínlẹ̀ èkó àti ògùn tí wọ́n sì fi ìmọ̀ àtìrìn lágbára síta àwọn ọmọdé àtàgbà obìnrin tó lé lẹ́g ẹgbẹ̀rún kan bákan náà ló ti rí ìrónilágbára bíi ìrànwọ́ owó iṣẹ́ àti ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ gbà àwọn torí ti kó yọ tó lé lẹ́gbẹ̀rún nínú ìwà àfipábánilòpọ̀ yìí ni wọ́n ti rí ìrànwọ́ ìtọ́jú ara àtàwọn ìrànwọ́ mìíràn gbà ẹ darapọ̀ mọ́ wa láti ṣàtìlẹ́yìn fún ètò ohùn rẹ̀ àti ìdarí kí àjọjùmọ̀ gbé ìlú Èkó lárugẹ iléeṣẹ́ rap CG. E, NECA Women's Radio pẹ̀lú àjọṣepọ̀ ActionAid Nigeria àti ìrànwọ́ owó látọ̀dọ̀ Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétì gbọ̀nyìn o ìtẹ̀síwájú Èkó ló jẹ wá lógún. narrow-minded street.